ní ìtẹ̀síwájú nínú tẹ̀síru wa suratul insan eléyìí tí à ń ṣàlàyé bọ̀ báyà tí a ti dúró ní tẹ̀síru tó kọjá òun ni àyà ẹlẹ́ẹ̀kejìlá tìbágbàgbé òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejìlá àwọn àtẹ̀síwájú láti àyà ẹlẹ́ẹ̀kẹtàlá lénìí èyí tí ọlọ́run bá lékè ọlá ti ń sàlàyé fún wa nínú àwọn tí ó máa jẹ́ ìgbádùn àwa ọmọ àlìjánná bá a ti sọ yìí kọ́lọ́nkọ́ ka èmi àti rẹ kún kan nínú ọmọ àlìjánná náà bẹ̀rẹ̀ àbùtúkẹ́ yà àmín. a ti sọ díẹ̀ fún wa lókè ọlọ́run ti sàlàyé fún wa nínú àwọn àyàtọ̀ ṣáájú pé táwọn wọ̀nyí tó àlìjẹ́nà yìí òun ni pé ẹni tí àwọn èèyàn lóúnjẹ ẹni tí máa ran àwọn èèyàn lọwọ ẹni tí máa ṣe dáadáa sáwọn èèyàn. dáadáa tí wá ṣe yìí àwọn tí sí ni máa ṣe fún mi bẹ òun náà kà á yẹn ni pé tó ṣe fún yẹn tó àwọn onídìí ẹ̀ lápèjúwe nísìnyí ẹni tí ń lo mọ́tò bíi mẹ́ta àbí mọ́tò bíi mẹ́rin tó tún wá wọ́n fùfùn tó tún wá lọ lé tún ra mọ́tò bíi fún ó lè pé mọ́tò tó ra fún yẹn bá wọ́n bò mọ́lẹ̀ ni ó ní bùkátà sí tó sì jẹ́ pé àwọn mọ́tò tí òun náà tún lò tá à ń sọ yìí àwọn mọ́tò tó dáa tó dáa náà ni tàbí bẹ́ẹ̀ tó tún gbé wá fún un yóò tún wá quality kan lójú tiẹ̀ lọ ni. ṣùgbọ́n ẹni tó ṣe wípé ebi ń pa tó fún lóúnjẹ ẹni tó nídìí oúnjẹ tó fún lóúnjẹ ẹni tó wà ní ìgbèkùn tó túlẹ̀ nínú àṣàlẹ̀ ìfúnra nínú àṣàájú kúnà àti máa wà gbẹ́kùn ẹlòmíín bẹ ní prison kẹ́ẹ̀pẹ́ tó gbé débẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ni tí wọ́n náà sì mọ̀ bẹ́ẹ̀ gbogbo tó bá ní lágbára láti fi túbẹ̀ níbẹ̀ lẹ̀ tó bá sapá lórí bẹ́ẹ̀ ọwọ́ lè sábẹ́ ilé iná àbí ọsibítù lẹ́yìn bá di ọsibítù ẹ̀rí náà wọ́n gbà mí ọkọ ẹlòmíì ti sá lọ nígbà tó gbọ́ bíìlì iye tí wọ́n fi gbà ẹ̀rọ rẹ̀ lẹ́yìn lọ́sibítù àwọn ọmọ rẹ̀ ó sì sá lọ kí ló jọ sá lówó ni o wọ́n wá dọ́ sítú wọ́n wá bá bá àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀sán owó tiẹ̀ ná o tún lówó mi lọ́wọ́ ó sì ń tó tó pamọ́ náà lọ́wọ́ ràn lọ́wọ́ pa àwọn tọ́lọ́wọ́ sọ fún wọn lọ́rùn gbèsè ayé rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹni tí olówó lé san ẹni tí olówó lé ìwé san àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni inú táwọn ò ní ṣe yìí o tí wọ́n wá ṣe wọn à ní ṣe é ní tìtorí lè bá pòtí gbòkẹ́ lè dìbò fún tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ mi ò ṣe ni wípé tó bá ti rí pé òun kan lọ́wọ́ àwọn èèyàn ó wípé ó kan dìbò fún yọ gbé ráìsì yọ gbàtọ́ ní ìdìbò ó ṣe máa pin báwọn èèyàn tẹ́lẹ̀ sẹ́wọ́n ó ní ìtọ́pọ̀ gbàtọ́ wa ní ìdìbò lọ́dọ̀ àwọn èèyàn kó ká dìbò fún gbà wọn ní àwọn sàá dáadáa tó bá ti wáyá báyìí tó bá ti pín kí náà pín ọpẹ́ lọ́wọ́ wáyá pàdé wáyá lọ́wọ́ àjáde kó tọ̀ ẹ̀yìn èèyàn mi tọ̀ ẹ̀ dákun ẹ̀yìn náà ní tèmi o tàbí ẹ̀ àwọn ẹni dáadáa àwọn ẹni rí ní táwọn wọ́n ṣe ní tìtorí tọ́lọ́run gẹ́sẹ̀ pé torí wọ́n fẹ́ gba kankan lọ́wọ́ rẹ̀ padà òní ò ṣe. ọlọ́wọ́ aláàtí wọn bá ṣe báyìí ẹ̀sán wọn náà ni pẹ̀lú tí wọ́n ṣe sùúrù lé lórí tí wọ́n fara dà àtàní tí ò ní náà wọ́n náà fara dà á tí ò jáde kó omi ìtẹ̀lé tọ́lọ́run kótóri pé ń tọ́ bá wọn kó wà lọ́ọ́ fi tẹ̀lé sùn ó ṣe sùúrù ó mọ́ra ọlọ́run láti jẹ́ náà láti sọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́sìn ọlọ́run ẹ̀ máa ṣàlàyé fún wa nínú àwọn ọ̀rọ̀ tí ẹgbẹ́ náà lè jẹ́ náà yẹn náà lẹ́nu báyìí máa fi tọ̀ wá mu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجزاء بما صبروا i lọ́la kọ́lọ́n kó já jọ̀la lọ. ọlọ́ni gbogbo àwọn ọmọ àdìján náà ká máa pè bẹ́ẹ̀ kọ́lọ́n kó náà se kábìlì jẹ́ kanú ọmọ àdìján náà. ọlọ́ni mú takí ìyìnà wọ́n wà níbi tí wọ́n kú wọ́n kú alàlẹ́ àrọ̀ ẹ̀ lórí ibùsùn wa ẹ̀rí àwọn àdìgbàn náà àwọn ọ̀pọ̀ kú lórí ibùsùn wa ń jọ náà nínú àlìjánná yìí wá ní ọlọ́nilá yàrá wọn yá ṣáńzá kò ní sí pé ooru mi bẹ̀ torí pé ìdí ìfà ooru náà lò ó ẹ̀rí kà wọn ẹ̀wọ́ lọ́dà.

tẹ̀lé á ah, ẹ̀dọ́ ìwò ẹ̀kọ́ òtútù yìí o àwọn òsì kíkí eré wọn bẹ̀ jọ lóbi jẹ́ sí pé tọ́nà wà ní kíláàlá máa fi kíra wá sílé o sàlámù aláìkùm ẹ̀rí kò ní sí ẹ̀kọ́ òtútù yìí ẹ̀kọ́ òjò yìí o á ah, àgbàlá òjò kọ́ òjò yìí o nínú ọ̀hún kò ní sí ìwọ̀n bẹ́ẹ̀ sàlámù aláìkùm àlàáfíà lọ́kọ̀ọ́ máa jẹ́ sí yìí o èyí táwọn kíra wá ní. kò ní sí ń bẹ̀ kó tútù ò ní mú yàn bẹ̀ ẹ gbọ́ ẹ wá kádìjà tí wọ́n wá tọ́jú kádìjà táwọn àwọn ṣe wá kò ní ìdí kò ní ìdí kádìjà torí pé kò sí tútù mẹ́. ọlọ́run bá lé 做软件的 ẹgbẹ́ alẹ́lẹ́gí máa ń hàn bí ti lẹ́gí máa náà lè fi taba lórí kò ní ìdí eléyìí kò ní lẹ́gí ńjọ́ náà ọlọ́ni tó lè là á sẹ gbogbo ẹ̀rọ lóbi sọ láwọn àyè mí náà yìí pé àwọn nǹkan sọ yìí dáníyà náà kùtùfù wáá. dáadáa báyìí náà ni ó sì máa jẹ́ ń bẹ̀ náà ní ti ọ̀rọ̀ ẹ̀wù ìgbádùn ìgbádùn tó gbádùn bí inú táwọn abẹ́rẹ́ bá wọn ó gbádùn náà nìyẹn kó o délé wọn ká tó oríṣiríṣi èso sínú fíríjì kan kó jáde kan máa jẹ ara ìgbádùn lẹ́ni tó bá mọ̀ torí pé nǹkan tó fún ara lálàáfíà jù èso ni èso omi wọ́tọ̀ bá máa jẹ́ dáadáa kọ́ ọ máa mú mi dáadáa lọ lálọ́ béèrè lọ́dọ̀ àwọn onímọ̀sìn yóò kéré nígbà tó máa lò yóò kéré nígbà tó máa lò tó o bá máa jẹ èso dáadáa tó o máa mú mi dáadáa tó o sì ń sùn àlàáfíà àlàáfíà àlàáfíà tó tó ń lára òsì gbogbo àwọn ọmọ ẹ wá ní ẹ wá ní. pé kíni ọlọ́run sọ̀kan bí yìí pé èso níranran yọ wà nírọ̀rùn fún wa tá a máa kan jẹ tẹ ẹ̀kọ́ kan máa mọwọ́ jà báyìí. Subhanahu. ọlọ́ni tẹ̀bìlì láà. ọlọ́ni tó bu alẹ́ yìí gbogbo ọmọ àlìjẹ́nà wọ́n ń fi rọ kiri ká àwọn ẹjọ́ náà bí a ní atẹ̀ yẹn pẹ̀lú àwọn igbáàlò ẹ̀rí gbogbo àwọn igbáàlò tó ṣe wípé ní fi ń dọ̀tẹ̀ wọ́n sì wọ́n látara sílvà sílvà táyé sílvà tàjẹ́nà ẹ̀rí sígbà yẹn bá ní tóun ká tóun lẹ́ ń pè ní bàbá àbí lò wọn wọ́n pè ní góòdì ní ìdẹ àbí wọ́n pè kan ní bàbá wọ́n pè kan ní wúrà wúrà ní góòdì wúrà ní góòdì ìdẹ ní sígbà yẹn sí bàbà òun ní èyí tí máa pàdé òun náà máa fẹ́ jọ góòdù èyí tó náà sọ fún wa bíi òun náà ní ìdẹ wọ́n ṣe é látara ìdẹ tá a bọ̀ sí sílvà ẹ gbogbo àwọn nǹkan àlò wọ̀nyí lọ́nà fi wípé àwọn tó jẹ máwọn kan tí mùsùlùmí ọmọ bá wọn gbé àyíká wọn lò láyé gbogbo nǹkan tó wà ní góòtù sí yàtọ̀ sí èyí tí obìnrin lè ṣe kẹ́lẹ́ o èyí tó bìnrin lè tó tóbìnrin lè lò gẹ́gẹ́ bí yẹtí ṣùgbọ́n nínú àwọn igbá lò àyè máa ń lò àwọn ọmọ góòtù sí ọkùnrin ọkùnrin yẹn lo àwọn ọmọ góòtù sí obìnrin lọ́lẹ́kọ̀ọ́ òun lè lò nínú sẹ̀dá sílá. ọlọ́wọ́ ti gbogbo àwọn nǹkan wọ̀nyí ìta àti ìdẹ́sẹ̀ wọ̀nyí nínú àwọn báàlù náà wọ́n fi rọ kiri káwa ẹ̀dá kò sí káwá tó ìfi gbáàlù fún wọn tó fi jẹ́ ìdẹ sọ́nà bẹ́ẹ̀ fi káwé tó lé nìkan rárá àwọn nǹkan tá a máa ní bùkátà sí jíjẹ ló kú bẹ́ẹ̀ lọ́lọ́run fún wa ọlọ́ni wá kí wàá bẹ́ẹ̀ àtàwọn. Apụwa jámù ya náà nìyẹn ẹ̀rọ kò sí ìbúlọ́ wa ní ni àbí lárúbáwá ṣùgbọ́n àrí wípé ní padà náà àwọn ìbú ɔsɔ yi pé tọ́ọ̀kù àwọn olóyìnbó àwọn lárúbáwá sọ yìí pé kúùbù ẹ̀ríkà pé lóyìnbó àwọn plural rẹ̀ wá ní àpòwábú inú èdè lárúbáwá ọlọ́run ni wọ́n fi àwọn aha ẹ̀rí àwọn kọ́ọ̀pù ọlọ́run ni wọ́n fi káwọn àlìjẹ́ náà tó níbi oṣù máa tàn àwọn kíláàsì kan bẹ bẹ́ẹ̀ ẹ yóò wáìtì gán ẹ máa wúra yín bẹ báyìí nígbà tẹ nígbà tẹ wò dídí ọlọ́run nílò àwọn kíláàsì tá à ń sọ nìyẹn ṣùgbọ́n tí èsì ta yé wọn gbogbo ta yé tẹ̀ rí wọn àtẹ́ni. àwọn alábọ́wá nílò àwọn kọ́ọ̀bù yìí dáadáa kọ́ọ̀bù yìí sọ̀rọ̀ alábọ́wá nílò dáadáa. ọlọ́run nílò ẹ̀ ábìrì kọ́ ábìrì tún wá ní kọ̀wárí rán kọ̀wárí rọ̀ tá à ń sọ yìí náà bíi ìgò tá à ń sọ yìí mẹ́rin fi tọ̀tẹ̀ apúṣe náà látara dẹ́ ẹ wọ kọ́dàrú wa tẹ̀kìdí rán ọlọ́ni bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba láti pè bùbù àwọn nǹkan náà tá a ti fòdí wọn sí bẹ́ẹ̀ ọlọ́ni wa yìí sùkọ́ ọ̀nà bíi àká. tọ́ka sínú ẹ̀ ọ̀rẹ́dì ẹ̀ríkà nínú àwọn ìtumọ̀ tí wọ́n fún káásá nìyẹn torí pé wọn àti kúkú náà fẹ́ jọra wọn nínú ìtumọ̀ èdè kò tẹ̀ fún báyìí wọn àti wọn lò pé ìkan tóbi jọra wọn lọ ṣùgbọ́n èyí tí wọ́n fi sí jù ní pé káásá wọ́n lé káásá yẹn ní kọ́ọ̀pù tó ti ní nǹkan mímu nú abẹ́rẹ́ pé níjọ́ náà wáyé tí ń fara lókun ọlọ́ ọlọ́ sì ń pọ́n mẹ́lòmíì là dáadáa kò sí tẹ́lómi ọ̀jẹ̀ láì pẹ̀lú ìdíjà sí wọ́n ní pàtàkì wà ní ilé ẹ̀kọ́ ní yunifásitì ọ̀rẹ́ mi kan bẹ tó bá ń ṣe ráìsì lọ́wọ́ báyìí yóò fi jíjà sí bá bẹ́ẹ̀ mu tíì yóò fi kò sí nǹkan tó bẹ́ẹ̀ jẹ láyé yóò fi jíjà sí bá a ní kọ́lọ́lá kó ló wúlò fún ara rẹ̀ ní sára lọ́wọ́ sára lọ́wọ́ lẹ́yìn ìgbésẹ̀ ó láwọn tí ń wò nínú àárẹ̀ náà sẹ́wọ́n ti ń dàbí lẹ́lẹ́ tó náà wà lẹ́kẹ́ ọlá sọ yìí iṣẹ́ tó ń ṣe òkèrè ó ń ṣiṣẹ́ séǹtì tó dáa tó máa jáde nínú nǹkan tá a fẹ́ jẹ nínú nǹkan tá a fẹ́ mu tó ẹ̀ gbogbo náà bá gbọ́ báyìí ó kò fẹ́ tún mu ọlọ́run ní àwọn nǹkan tí ó wà nù rẹ̀ sẹ́ńtẹ̀ bí ilẹ̀ yìí òun la fi kó papọ̀ tó ṣe wípé ìṣẹ̀lẹ̀ ẹrú kan ní bíyá nínú àlìjánná tó sámá sàlìsẹbílà tá à ń pè ó kọ rẹ̀ ní sàlìsẹbílà ọlọ́wà ni wọ́n yà tó bọ́ àlè yẹn yóò tún máa rọ kiri ká ọmọ àlìjánná wèlè dáná mọ́ àlàdún àwọn ọmọ kéékèèké tí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére Allahu akbar ẹ wo nǹkan ara ara gbàdùn ni kọ́ kọ́lé kó tó gbogbo àwọn nǹkan síbẹ̀ káwọn kéékèèké wá bọ́ bẹ́ẹ̀ káfíń káfíń ṣeré bá kó ju kílò dànù kó ju gbogbo ẹ̀ sínú ilé àsára àgbádùn ni kọ́ wọnú ilé káwọn ọ̀rẹ́ kó kò sí ìtẹ̀tọ̀ ọ̀bẹ sí lálejò náà ṣùgbọ́n táwọn ọmọ wọn kàn wà pẹ̀lú wa yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ìgbádùn o ò ní fi lónìí àwọn ọmọ yẹn wà pẹ̀lú rẹ kẹjọ máa la yín yóò máa jẹ́ sí ìdùnnú ẹ wọ ọlọ́run torí pé àwọn kata ti bá sábà láyé tó jẹ́ ìdùnnú fún wa gbogbo ẹ̀ náà lọ́wọ́ bá lọ́wọ́ fi kú síbẹ̀ nínú àwọn ilé tó jẹ́ kó jẹ́ àlàálì ọlọ́ni dáàrọ̀ àìtàn wọn ọlọ́run wa bẹ́ẹ̀ ròyìn báwọn ọmọ náà ṣe yí fún wa wọ́n láwọn ọmọ tá à ń sọ yìí wọ́n yàtọ̀ sáwọn ọmọ tá yé o wọ́n yàtọ̀ sí ìdí ọmọ tọ́lé abẹ́ẹ̀ tẹ̀tẹ̀ ó sì yàtọ̀ sí ìdí ẹgbẹ́ kò ní fún ọyí dẹ́yìn fún ẹnu ọmọ ọ̀rùn wọ́n yàtọ̀ sí gbogbo ìdí ọmọ tó kú léwu abẹ́ẹ̀ tẹ̀tẹ̀ gbà ó ìran ni tọ́ba délé wò ní bá yóò sì é lọ. àwọn eléyìí òbí ẹ̀ kò sígbà tí ọ máa fẹ́ kó wà pẹ̀lú rẹ̀ kó wà lọ́bì kankan ẹ jọ wà náà torí kò sí àwọn náà lọ. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní jíjà lónìí ẹ̀ pé nǹkan kan nǹkan ọ̀sọ́ ni tó ṣe pé mo èé lò ń gbà kan àyàgbà téèyàn bá fẹ́ sọ̀sọ́ bẹ́ẹ̀ èèyàn fẹ́ sọdún èèyàn fẹ́ ṣènáwó kó kálukú tó múra dáadáa wọn ní inú kàtà tó ń jáde mẹ́rin bẹ́ẹ̀ làwọn ọmọ ìbẹ́ ìwúrí jọ náà èyí tá a fi dúró ọlọ́niwá ìdára àìtà tàmà rọ àìtà na ìmá wà mọ́lìkà kẹ́bi irọ́ ọlọ́ni kọ̀ọ̀kan wa tẹ bá ti ń wo ìjọ náà ẹ máa rí wípé wíwò ti ìdẹ̀ra ẹni ìdẹ̀ra ń bẹ lára rẹ̀ ni ẹ sì máa rí ó ń ní ìrí. ẹni tí ọlá ọlá ń bẹ lára ẹ̀ lọ́lá eléyìí tá à ń sọ yìí ọlá yìí tó tóbi a ó máa rí àpẹẹrẹ rẹ̀ lára gbogbo ẹnì nínú àwọn ọmọ náà tá bá ti ń wo wa tá a fi ní máa torí pé kéèyàn máa dá wà á ah, ibi nìkan mọ wà á lé nǹkan yẹn máa dá àárẹ̀ sí yàn láńgbà mi fún ẹgbẹ́ nìkan oṣù náà lórí rẹ̀ bẹ́ẹ̀ kùtè ta nǹkan rúdùn gbàgbé rẹ̀ lọ́sàárẹ̀ bọ̀ wọ́n àti òsẹ́ni kankan lé ṣùgbọ́n tẹ́wọ́n pé méjì tẹ́kọ́ mẹ́ta lẹ́bí kankan dá nǹkan rúdùn kí náà ń dún báwọn lẹ́ẹ̀kan ṣe kò ní mú ọ ní sọ́ọ̀kì lógìkì àbí kò tẹ̀ rúwẹ́ ọ̀dà ìpè lágbájá ni wọ́n ló ti fíìlì bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni kankan lẹ́bí kankan dá ara àwọn àgbàdo àlìjẹ́nà òun náà ni kárẹ́ni bá wa wà papọ̀ ẹ̀rí àwọn àwọn ìdẹ̀ra ìta wọ́n wá rí wọn ọlọ́run ní ìdẹ̀ra náà níta lé fi jọ òun náà ní ìdẹ̀ra bí ìgbà ọba ìdẹ̀ra ọba ò ní àwọn ẹmẹ̀wà yóò láwọn tí wọn máa pé tì yóò láwọn tí wọn máa wà pẹ̀lú ẹ̀ ara ìgbádùn yẹn náà lọ́mọ tọ́lọ́wọ́ àlejòọ́lá tó náà ó kó tì wá lálejò náà jọ̀mọ́ wà wọn eléyìí sípò wá kó kẹ́yìn òṣìṣẹ́ rí fún káwọn eléyìí olùkú jẹ́ téèyàn abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ bíta dùn náà nílé ni gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́ àlejòọ́lá ń ròyìn fún wa pé yóò jẹ tẹ̀lé lálejò náà yìí kì í ṣeré o ó sì jẹ pé torí ìjàgbọ́n lọ́wọ́ fi sọ fún wa bí ọ̀gá sí gbogbo kálukú wa náà kálí fi múra sísẹ́ rẹ̀ kálí jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí àwọn ẹsẹ̀ ẹ̀kú abẹ́rẹ́ bàtà lánàá náà kọ́ lọ́n kúlẹ̀ kìsẹ́ rẹ̀ mọ̀rọ̀ wá lọ́rùn wasalaamu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.